a kí gbogbo ẹ̀yin èèyàn wa pátá níbi gbogbo tí ẹ fi ń wò wá a kí bàbá a kí bàbá a sì kí ẹ̀yin màmá wa kí ẹ̀yin ẹ̀gbọ́n wa a kí àbúrò wa pátá níbi gbogbo tí ti ń wò wá ẹ gbogbo Lagos State pé ẹ ara fẹ́ra kù ti Ali èyí tí wọ́n ní àwọn ọmọ onílẹ̀ wọ́n pa ní àná nítorí wípé honorébù ali ó fẹ́ ṣe fẹ́ǹsì ilé ẹ̀ nítorí security reasons àwọn ọmọ onílẹ̀ wọ́n dẹ̀ dé ẹ̀ ibẹ̀ wọ́n ní kí bíríkìlà kó dáwọ́ iṣẹ́ dúró honorébù ali ó bọ́ta ó lọ bá wọn ó sọ fún wọn wípé kì í ṣe pé ẹ ò mọ̀ òun náà òdú lòun àwọn kì í ṣàìmọ̀fó lóko I am once a councillor ní ìlú òwòrò yìí náà where everybody knows him nítorí owó tó fẹ́ gbà five thousand naira nuru suraju tí wọ́n ń pè ní nautica nuru suraju tí wọ́n ń pè ní nautica àti bọbalábẹ̀ wọ́n fọ́ igi mọ́ ọ̀nàrẹ́bù ali lórí o wọ́n fọ́ shovel mọ́ ọn lórí ọ̀nàrẹ́bù ali sì gbé ẹ̀mí mì please gbogbo ìwọ tí ò ń wo fídíò yìí àárọ̀ kùtùkùtù jọ sunday ni mò ń ṣe o ó jẹ́ kí n wà nù church this is about twelve something now but ọkàn mi bàjẹ́ lórí níùsì burúkú tí mò ń gbọ́ nílùú òwòrò yìí níùsì tí ò dáa tí mò ń gbọ́ nílùú òwòrò ọkàn mi bàjẹ́ ọkàn mi bàjẹ́ i can't be able to do anything lẹ́ni sunday i was so down lórí ọkùnrin tó jẹ́ pé ọkùnrin tí kò ń fa wàhálà ọ̀nàrìbù àlì àna màmá ajálẹ̀ kòkò ni nọ́tíkà àti bọ́balábẹ̀ wọ́n dẹ̀ pa bẹ̀ yẹn nítorí five hundred naira ẹ̀ five thousand naira owó ilẹ̀ ẹ̀ wọ́n fẹ́ ṣe fẹ́ǹsì kò ṣe fẹ́ǹsì tí wọ́n ní kó san wọ́n dẹ̀ fọgi lórí wọ́n padà I want you to please everybody that is listening to this video tó ń gbọ́ mi dáadáa gbogbo ẹ̀yin tí o fẹ́ jẹ́ kí wàhálà ìdààmú irú àwọn nǹkan burúkú yìí kó continue láti máa ṣẹlẹ̀ ẹ bá mi send fídíò yìí sí ọba òwòrò ọba òwòrò <laughs> ọba òwòrò lọ́wọ́lọ́wọ́ irú yìí ò ṣẹlẹ̀ nígbà ayé bàbá ẹ o ẹ sọ fún bàbá confam jp ni òun ló ń sọ̀rọ̀ kó tètè wá nǹkan ṣe sí kíákíá kó rìlíìsì gbogbo ibikíbi tí bọ́ba alábẹ̀ bá wà àti nuru nautica kó rìlíìsì ẹ̀ lé ìjọba lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ if not lẹ́yìn fídíò yìí ha kí nǹkan yìí má jẹ́ wípé a máa fi padà a máa jáde tán nítorí pé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí in the history of Oworo nígbà tèmi fi dúró sówòrò tí mo gbé lówòrò ilé mi wà lówòrò mo kọ́ ilé sówòrò do you get me láńlọ́ọ̀dù ni mí lówòrò kémi tó kúrò lówòrò fún yín nígbà tí wọ́n fẹ́ dalẹ̀ wọ́n fẹ́ ṣe dá wọ́n fẹ́ ṣàwo àwa kúrò ń bẹ̀ fún yín pé ok ẹ jẹ́ ká máa wòye káwọn tẹ́ fẹ́ ṣe irú yìí ò ṣẹlẹ̀ ní ìgbà tí bàbá tó bí yín lọ́mọ kábíyèsí tó wà lórí oyè báyìí báyìí wòrò ni mo sọ o kò ṣẹlẹ̀ o ẹ jọ mo fẹ́ jẹ́ kí ẹ tètè mi ò fẹ́ fún yín lọ́jọ́ ah te if not tí o bá gbé ẹjọ́ yìí jáde fún dodo bloggers ẹ̀rú máa bà yín òwòrò máa shake ẹjọ́ tó ṣẹlẹ̀ yìí tí n bá gbé jáde fún bloggers i am not a blogger i am a prophet ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ mí wípé mo jẹ́ ẹni tí ń sọ òtítọ́ tí bá begin to throw this matter to bloggers i am telling you tróònù yín máa ṣèkì o ọba òwòrò ẹ jọ̀ọ́ a ò lè sọ pé yín lẹ wà nídìí ẹ̀ àtọ̀ láéláyé àwọn kọ̀ jáde wọ́n fẹ́ lọ dowó ni ṣùgbọ́n ẹ̀yin lọ ba tó ba lórí dodo wọn dodo ibikíbi tí nọ́tíkà tí wọ́n ń pè ní núrù núrù suraju, àti bọ́ba lábẹ́bá wà ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n lọ fi ara wọn wọ̀n fún ìjọba kí wọ́n dẹ̀ lọ fèsì kéṣì wọn wọ́n ti pa èèyàn ẹni tó bá dẹ̀ pa èèyàn ní nàìjíríà yìí wọ́n gbọ́dọ̀ pa padà ní kò jù yẹn lọ thank you ẹ jọ ẹ bá mi ṣíà fídíò yìí dí ọ̀dọ̀ ọba Òwòrò mi ò fẹ́ sọ kọjá yìí tí mo sì sọ yìí tẹ̀tà bá wá fún wọn títí ọjọ́ mẹ́ta sí èní ìjọ Sunday tí a ò rí Núrù Sùrájù tí wọ́n ń pè ní nọ́tíkà tí a ò dẹ̀ rí bọ́balábẹ́ àbọ̀tà <laughs> tán o àbọ̀tà tán o ẹ ṣé gan ni ẹ̀yin èèyàn mi God bless you èyí tó jẹ́ wípé lẹ́yìn òtítọ́ lẹ́wà we need justice for honourable ali we need justice for honourable ali ẹ jọ ẹ bá mi ṣí àkíní yìí ẹ lọ sórí òwòrò tv ẹ ṣí àfídíò mi débẹ̀ mi ò bẹ̀rù ẹnikẹ́ni o when we talk about the truth èmi ọlọ́ládé alaba ṣọ́mùyíwá tí gbogbo èèyàn mọ̀ sí baba confam jp i fear nobody lẹ́yìn ọlọ́run nìkan a shig Please help me to share the video. Thank you very much. It is well with you. Happy Sunday from everywhere you are watching this video. God bless you.